kàyéfì níṣẹ̀lẹ̀ náà jẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n gbọ́ pé pásítọ̀ kan tó ń jẹ́ pásítọ̀ Noah Abraham tó ní ìjọ Christ High Commission Church tó wà ní ìlú Arárọ̀mí Ògbésìà ìyẹn nílùú Òmò Èkìtì nípínlẹ̀ Èkìtì nígbà tí wọ́n ní bàbá náà níṣẹ́ ló ń gba ìyàwó níyàwó tó ń kó àwọn ìyàwó níyàwó àtàwọn ọmọ ọlọ́mọ tó ń kó wọn pamọ́ sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ paríparí ẹ̀ tó sì ta tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún lé mẹ́wàá náírà ìyẹn three hundred and ten thousand naira tẹlifíṣàn yorùbá tó tó gbọ́ wípé nínú ṣọ́ọ̀ṣì pásítọ̀ noah abraham ìyẹn ìjọ christ high commercial church ìlú ti jẹ́ kó di mímọ̀ wípé ibẹ̀ gan ni àwọn èèyàn yóò gbàdé paradíṣe ẹni tí ò bá sí ń bẹ̀ ó ní kò lè dé ìjọba ọ̀run rárá níṣẹ́ ni wọ́n ní bàbá náà ló gba àwọn ọmọ ẹjọ́ ẹ̀ nímọ̀ràn ká máa ta àwọn dúkìá àti nǹkan tó ti gbélé ayé ṣe ká máa bọ̀ wá sí paradíṣe ọ̀hún nítorí pé láti bẹ̀ ni wọn yóò ti wọ ìjọba rere tí wọ́n ń pè ní paradíṣe kódà ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún lé mẹ́wàá náírà three hundred and ten thousand ènìyàn ló ń gbà lọ́wọ́ àwọn ọmọ àjọ ẹ̀ fún ẹni tó bá fẹ́ wọ ọ̀run rere nítorí pòun lòun yóò kó wọn lọ físà tí wọn yóò sì gbà láti jẹ́ kí wọ́n sílẹ̀kùn paradíṣe fún wọn ni ló pè ní three hundred and ten thousand naira náà ṣebí eléyìí làwọn èèyàn tún gbọ́ nígbà tó yá làwọn ọmọ àjọ pásítọ̀ náà Ibrahim wọn máa ṣe ìwọ́de tako wọn ní ṣe ló ń gba ìyàwó oníyàwó àtọwọn ọmọ ọlọ́mọ tó ń kó wọn sákàtẹ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ kódà wọn ní ṣe ló gba ìyàwó olórí akọrin ìjọ ẹ̀ alàgbà Dayọ̀ ikú ẹ̀ náyọ̀ nígbà tó ń sọ̀rọ̀ Dayọ̀ ikú ẹ̀ náyọ̀ ní àsọtẹ́lẹ̀ èké ìní pásítọ̀ Noah Abraham ló fi mú ìyàwó òun bọ̀ abẹ́ ó ní nígbà tó sọ àsọtẹ́lẹ̀ ìpolówó aníkàwọn méjèèjì jọ gbàdúrà àti àwẹ̀ papọ̀ àti pé ní ṣọ́ọ̀ṣì ni ó ní bí ìyàwó òun ṣe lọ bá pásítọ̀ Noah Abraham látìgbà náà ló mà ti gbà mú un lọ́wọ́ ó nígbà tóun padà lọ́kàn lọ wọ ìyàwó òun ẹ̀lò ìyàwó òun ò tiẹ̀ ṣe bí kóun mọ̀ òun mọ̀ tó sì ní gbangba ni pásítọ̀ noah abraham ó lọ kéde nínú ṣọ́ọ̀ṣì pé olúwa ti so òun àti ìyàwó òun pọ̀ bóun sì ti gbà mú òun lọ́wọ́ ní báyìí àwọn ọmọ àjọ pásítọ̀ noah abraham wọ́n ti ní kí àwọn ọlọ́pàá gbé o tó sì ṣeé ṣe kí bàbá náà kó pẹ́ lẹ́wọ̀n ju ọ̀bọ̀ lọ ìyẹn táwọn ọlọ́pàá bá fi gbé e jọ tó fojú ẹ̀ bá ilé ẹjọ́.